وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الحمد لله الذي يهب لمن يشاء الأولاد وأمر بتربيتهم ورعايتهم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة برعة وكل برعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún ọba náà lọ́ba tí ọmọ ń fún ẹni tó bá wù lọ́mọ agbára òbí ma ọlọ́run ní máa ń tẹni tó bá wù lọ́rẹ̀ ọmọ. wọ́n ní olówó rírà ọ̀rọ̀ ńlá ẹ máa kó owó lọ́wọ́ tí owó náà kó kún gbogbo ilẹ̀ yìí lẹ́yìn bá fẹ́ fi wọ́ ọmọ lọ́lọ́wọ́n bá fún yàn èèyàn náwó náà kò sì ní bímọ ọlọ́wọ́n bá tọ́wọ́ tawá lọ́rẹ̀ ọkùnrin ọ̀tawá lọ́rẹ̀ obìnrin ọlọ́wọ́n bá yìí náà lọ́ba tá a dúpẹ́ fún nítorí tí ọba ti bùn wá lọ́mọ kò sẹ́ni tí ó bùn yàn ọba yìí àwọn ń bẹ kọ́dá kun gbogbo àwọn ọmọ náà tó fi ṣẹ̀bùn fún wa ọlọ́run àti ọmọ gbàǹgbà mi padà kọ́lọ̀ mọ́gbà lọ́wọ́ wa gbogbo ọ̀tá ti ní ti síwájú kí ọlọ́run bá láti fi ọmọ ẹyọ kan àbí méjì tó fi ti láwa lójú tó ti gbà ọlọ́mọdé ó tó kún lẹ́yìn fún wa mọ́ ọlá agbára ọlọ́run ọlá àánú ọlọ́run gbogbo àwa tí àwọn wọ àwọn ọmọ nínú ilé tínú wa ń dùn gbogbo àwọn ọmọ náà kọ́lọ́mọdé á máa sàárè wọn ولا لا حول ولا قوة إلا بالله orúkọ tó àfi bí ọlọ́wọ́ bá yẹn orúkọ tó lágbára púpọ̀ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọba tí ó bùn wá lọ́mọ yìí òun náà ló tún wá pa wá láṣẹ yìí pé yìí tó ń bọ̀ wá yẹn ká mójútó ká máa tọ́jú wọn nítọ́jú tààràtààrà ká sì máa tọ́jú wọn nítọ́jú tẹ̀mí méjèèjì ni máa jẹ́ kọ́ ọmọ ó wúlò fún yàn èyàn mójú tálàáfíà rẹ̀ èyàn máa fún lóúnjẹ èyàn máa fún lómi èyàn máa fún láṣọ èyàn máa fún lóògùn èyàn sì máa ra bàtà sí lẹ́sẹ̀ èyàn máa mú lọ ilé ẹ̀kọ́ tí ọmọ lè fi kàwé lẹ́yìn náà lèyàn tún wá mójútó ọpọlọ rẹ̀ làákàyè rẹ̀ òun náà ní ká mú lọ kéwú ilé kéwú ni wọ́n ti máa ń tún ẹ̀mí ṣe ẹ̀mí ò gbọ́dọ̀ má da ara ò gbọ́dọ̀ má da àmọ́ pàtàkì jùlọ ẹ̀mí ọmọ tọ́lẹ́mí yẹn ni ọba ara òun náà ni engine tó wà nínú mọ́tò ibi engine bá ń lọ òun náà ni mọ́tò ń lọ ọlọ́wọ́n bá aláàtọ̀ wá pa wá láṣẹ yìí àwa bẹ̀rẹ̀ kọ́ ràn wá lọ́wọ́ lérí àwọn ọmọ wa kọ́lọ̀ pẹ́sà bá ní tọ́ wọn a lè dọ́mọtọ́ a lè dọ́mọtọ́ ọlọ́wọ́n bá ní bá ní tọ́mọ àwọ́ wa gbìyànjú ni ìtọ́lọ̀ ní ká ṣe á ṣe á wá fi yókù lọ́lọ́run lọ́wọ́ èyí tá a ṣe náà tẹ́lẹ̀ ọmọ ò lè gbá àfi kọ́lọ́hún pàṣẹ rẹ̀ ọlọ́run mọ́sàbá wa tó àwọn ọmọ wa kó sì wọ́n lọ́mọ olóríire wọ́n sì wá ní bàbá àtìyá tí ọ̀rọ̀ ọmọ rẹ̀ tí ó sì bẹ́ kún à ní sẹ́mi náà ni mo sì lè dínbọ̀ àwọn ọmọ wa ọlọ́mọdé rí wọ́n dàrú o wọ́n wọ́n ya wèrè ọlọ́mọdé wọ́n dàdàkúdà ọ̀làgbọ̀n ọlọ́run ṣé wọ́n ní ìtútù ojú fún wa ọba yìí ọ̀pọ̀ wọn láṣẹ oníká máa tọ́jú àwọn ọmọ ó ṣe lẹ́sìn táwọn fi so mọ́ lọ bọ́ba tí ń fọ ọmọ jẹ tó fún mu tó fún lẹ́kọ̀ọ́ tó fún lẹ́sìn tó ń kọ́ òsìn lọ́nà ọba náà kọ́ lọ́mọ́ sàràn wá lọ́wọ́ lérí ẹ̀ ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nílùú Igbó Ẹ̀tẹ́ mo kí àwọn bàbá wa mọ́gàjí mo kí àwọn bàbá wa imam mo kí gbogbo àwọn àlùfáà tá a bá nílùú àti gbogbo àwọn àlùfáà tán bá wa lálejò mo kí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà nílùú mo kí gbogbo àwọn àtàjọ́ malẹ̀ kéwú gbogbo apáta ọlọ́mọsà sí wa lórí rẹ̀ ní tí wọ́n ní ká gbéyàwó òun náà ni limadha la nurabbi awladana kí ló dé tí a ní mójútó àwọn ọmọ wa kí ló dé tá a ní tọ́ àwọn ọmọ wa tarbiyatul awladi ìtọ́jú ọmọ ẹ̀yọ́mọ̀ ìyá mi hiya i'dadul awladi i'dadan kamila li sa'adati hayatayi dunya wal akhirah ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ní ká mójútó ọmọ kọmọ yìí kó lè bá sórí eré láyé àtijọ́ alìkìyàmà àwa náà ta mójútó ọmọ yìí àwa náà ó lábẹ́ rẹ̀ nítorí pé gbogbo wàhálà ta ṣe lérí ọmọ ọlọ́run ní jó pé ọlọ́run bá aláà ara rẹ̀ yóò san wá láyé bí àtijọ́ alkiyama ah ọmọ sọ̀rọ̀ tọ́ wàhálà ń bẹ̀rẹ̀ rí ọmọ ládìgbà tó bá ti bọ́lé ayé pọ̀ báyìí tí ààrẹ pọ̀ lẹ̀ báyìí lẹ́ ti bẹ̀rẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀ sí lọ́lẹ́ alágbó lẹ́mọ̀ lọ́sibítù lẹ́mọ̀ raṣọ lẹ́mọ̀ rabata lẹ́mọ̀ tó sùn tí ọba ti sùn ìyá náà sùn ọmọ la ilaha illallah ọlọ́mọ fọmọláwa lójú o wàhálà tí yẹn ń ṣe lérí ọmọ kìí ṣe wàhálà kékeré ọlọ́run ní ma wá fi wàhálà yí yíyàn alágbára tó rọ́ọ̀kan rẹ̀ òsí lọ́wọ́ wa ọwọ́ àlá lọ́kan rẹ̀ síkíní ìlọ́wà tọ́bọ̀ bá ti ní tó fẹ́ ṣe ní àfikọ́lọ́run yí ọkàn rẹ̀ padà ìwọ tó bẹ̀ kó yí padà bó ṣe kọ́mọ yóò kéré tó kọjọ́ ọmọ ọdún kan tọ́ba lóun ọgbà oúnjẹ wọn ọgbà náà nù ọmọ ọbẹ̀ lọ́n kọ́lọ́n jọ́ sí kí ni kọ́lọ́n ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa a wà tó àwọn ọmọ yìí níbàámu pẹ̀lú bọ́lọ̀nsì ní atọ́ wọn nínú Al-Qur'an àti bọ́lọ̀nsì ní atọ́ wọn nínú àdìsí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam nítorí lọ́wọ́dé bẹ́ká máa tọ́mọ ní kálukú náà ní tọ́mọ àmọ́ gbogbo àwọn míì tọ́mọ nílànà àṣàbílẹ̀ àwọn ọmọ padà wúlò àwọn míì tọ́mọ lérí bí òyìnbó ṣe ń tọ́mọ àwọn ọmọ padà wúlò èyí tí yóò jẹ́ káwọn ọmọ wúlò wúlò ní ká tọ́ wọn bí islam ṣe ní ká tọ́ wọn ṣe wá rí ìlú tí wọ́n ń gbé wọ́n wá wúlò ń bẹ̀ wọ́n bá kàwé eré wọn pè é eré wọn ní dàrú ọmọ tó bá kàwé jọba kéwú èèyàn lè gbádùn rẹ̀ nítorí pé ilé kéwò ni wọ́n tún máa ń tún ọkàn ṣe mọ́sálásí ni wọ́n tún máa ń tún ọkàn ṣe wọ́n yé tún ọkàn ṣe nílé ìwé bá ṣe rówó bá ṣe rówó bá ṣe rówó bá ṣe rówó bá ṣe rówó ìbáàjẹ́ lọ́nà haramu òun kátọ́mọ nílànà tẹ̀sìn òun làwọn bá wá bí ẹ̀sìn òsì ní kọ́mọ kókéwú kọ́mọ kàwé àwọn èsè boko haram ẹ̀sìn kò ní kọ́mọ tọ́ba kéwú tán kọ́mọ níṣẹ́ ọwọ́ ẹ̀sìn òní tọ́mọ bá kéwú kọ́mọ máa ṣòwò ẹ̀sìn òní tẹ̀yìn bá kéwú kọ́mọ dákú kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ọba bí wọ́n ṣe ń kọ́ àwọn èèyàn lẹ́sìn bẹ́ẹ̀ náà ni wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń jẹun bàbá àmọ́mù kan sọ fún mi ń sìn wọ́n làwọn ṣẹ̀ darí oko lọ́jà wọn pẹ́ díẹ̀ ẹ̀dá bí yóò bá wá lóko kí ni ọ̀jẹ̀ àbẹ́yìn ọ̀sán alámọ̀tán lásùbà yóò pè ẹ̀dá kan ẹ̀bùn mi wọ́n ti kí súrì tán ẹ̀dá kan ẹ̀bùn mi wọ́n kí asùrì tán ẹ̀dá kan ẹ̀bùn mi wọ́n gírìbì ẹ̀dá kan ẹ̀bùn mi wọ́n tún kì í sáì tán ó ní ẹ̀bùn mi ẹ̀dá kan táwọn yóò wà mọ́sálásí mọ́ <laughs> wọ́n sá lọ ni torí ànábì tó gbẹ̀sìn wa gan kì í ṣe bẹ́ẹ̀ àwọn sàhábà wọn kì ẹ̀rí ìtọ́mọ ẹ̀yọ́ máa yá mi kámọ́jì ó súwá o kò sígbà tá ń kírun tá ń gbá àwẹ̀ tá yẹn náà fìlà lóru tí a mọ̀ pé à ń retí ẹ̀san ni ọmọ tá ń tọ́ náà kí láàmọ̀ retí ń bẹ̀ tí òfin ní súwá òun náà ni ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run torí ìjọsìn ni gbogbo ntọ́lọ́ ọmọ ti pàṣẹ rẹ̀ ní Al-Qur'ani pé ẹ ṣe ni wọ́n ń pè lẹ́sìn ó ní wàá kí mọ̀sálà ọlọ́run ni ẹ kírun ó pàṣẹ ní láàfin rúkú láàfin fẹ́rí kalẹ̀ ọlọ́run wa tó zaka ká mówó jáde ọlọ́run pàṣẹ rẹ̀ ni ó sì dẹ̀sí ọlọ́run bá aláà ọ wá pàṣẹ yí pé a'udhu billahi minash shaitanir rajim ọ pàṣẹ pé ká tọ́mà bọ́lọ̀n bá pa ọ́ láṣẹ tó bá wá tẹ̀ láṣẹ rẹ̀ ọkàn nínú yọnu ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́run ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ kú anfusakum ọlọ́run ọba ní ẹ̀lẹ́ mójútọ́ra yín ẹ ti gbàgbọ́ ọlọ́run ti sàánú yín ẹ̀yìn sẹlẹ́bọ mọ́ ṣe nígbà tẹ́ ẹ ti kúrò nínú ìbọ̀rìṣà yẹn ní tó kù ni pé kẹ̀lẹ́ mójútọ́ra yín wà àhàlíkùn nàárọ̀ lẹ́yìn náà ẹ lè mójútó àwọn ọmọ tẹ́ bí àtàwọn ẹbí yín àwọn ọmọ yín ẹ mójútó wọn nàárọ̀ kẹ́ mọ́ bá wọ́n náà ọlọ́run ẹ ṣiṣẹ́ lérí ara yín bẹ́ẹ̀ sì ni wọná tọ́ jẹ́mọ̀ pé ọlọ́run ti parí ti wá mẹ́ ọ wá ní wà ahalikum náàrọ̀ àwọn ọmọ yín ẹ ṣiṣẹ́ lérí wọn tí wọn ò fi ní jóná kí ni mòyàn jóná lọ́rùn nǹkan méjì náà ni àṣíríkú wọ̀lùmáàṣìyà ẹbọ àtẹ̀ṣẹ̀ míì tí ò tó ẹbọ méjì tí mòyàn wọná náà ẹ wá ti sẹ́lẹ̀ rí wọn bí wọ́n ṣe ní ṣẹbọ ẹ ti sẹ́lẹ̀ rí wọn bí wọ́n ṣe ní dáràn bí wọ́n ṣe ní bọ́sọ̀rùn lẹ́lẹ́ṣẹ̀ gbogbo ohun tí máa yẹn wọ pátá láwa lọ gbìyànjú ká lọ lè dálẹ̀ ti dálẹ̀ aṣọra wa níbi iná ọlọ́run ọmọ ṣàdúrà o lẹ́yìn náà ọmọ ṣọ́ra rẹ̀ àwọn ọmọ tọ́lọ́wọ́n bá aláàtókò tì wá lọ́dọ̀ ọlọ́run ní ká bójú táwọn náà kọ́mọ̀ jẹ́ pàwọ̀ nìkan láwọ̀ àlìjánná àwọn wà wọ̀ná ọlọ́run wá gbéṣẹ́ lé wa lọ́wọ́ pé ẹ tọ́jú àwọn ọmọ yẹn ẹ mójú tó wọn ẹ má jẹ́ wọ́n wọ́ bó ẹ má jẹ́ wọ́n wọ́ná mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé a tọmọ lérí ẹ̀sìn a sì tọ ọmọ lérí bí ó sì lè dáyé gbé tẹ́bi òfin ní sẹ́kínì jama tẹ́bi òfin ní pa torí bí bá ti pa yóò dòlè tó bá sì ti dòlè yóò wọ̀ náà yọ́ mọ gbowó èlé yọ́ mọ yáwó kò ní san nígbà tí ò níṣẹ́ yọ́ mọ digunjalè yọ́ mọ fọ́lé tí bàbá yẹn bá wo ọ̀nà tí ọba fi iṣẹ́ lé lọ́wọ́ tí ó fi jẹun ọmọ padà dàdàkúdà tí bàbá wa mójútó ìwé rẹ̀ ọkàwé ọkọ́ṣẹ́ ọyanjú àmọ́ kéèkérun ọmọ yìí padà wá wọ náà ṣe wá rí iná àìkírun òun gbóná sákọ̀rù wọ́n pè é ọlọ́mọba ní má sàlàkà kún fi sákọ̀rù ọlọ́run bá ní àwọn tí wọ́n wà nínú na sákọ̀rọ̀ wọ́n mọ̀ wá bí wọ́n pé kí ló dé tọ́rọ̀ yìí fi wá já síná kọlu wọ́n pariwo yè lámúnákún mi náà ni mo sọ́lì ayé kírun ní wọ́n lámúnákún náà tẹ àìmúlí miskin ayé sí ìmúyàn ló jẹ ẹni bí pa áwò bàbá tí ó wá wọmọ rẹ̀ ẹ̀ràn tí ọmọ rẹ̀ ò kírun tọmọ rẹ̀ ò ṣẹ̀sìn sóun náà lọ lásán kò ní lọ lásán o anta mas'ul làwọn fáfin ní limadha la nurabbi awladana kí ló dé tà ní tọ́mọ wa wa nahnu mas'uluna amama Allahi azza wa jalla yawm al-qiyamah tọ́lọ́hún sì pè wá báyìí tí ó bí wá wípé alájì abdulgafari kí ló dé tọ́ wá wo eh, Ibrahim tó wá wo ná tí ò kírun tó fi jáde láyé ìyá Fatima Fatima ò sì kírun ìyá Zainabu Zainabu ò kírun kọsẹ̀sì ó sì wálé ayé lẹ́ni tí ò sí lọ́hùn níwà ń lọ chọ́ọ̀chì chọ́ọ̀chì yìí tí wọ́n kọ́ sọ́nà ọ̀dọ̀ wa ń bí wọn ò kọ́ fáwọn ọmọ tí wọn o àwọn ọmọ tiwa ni wọ́n ṣe kíni ni wọ́n kọ́ fún àwọn ọmọ wa kankan ò sì ní wọ́ ọbẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ àwọn tó bá ti ń yọ lọ wọ́n padà sínú ìsìláàmù àdúrà táwọn bàbá ń ṣe ní gbogbo gbanú kọ́lọ̀ ìgbà bẹ́ẹ̀ ilé náà ni wọ́n kọ́ lẹ̀ o ẹni ọba wọ náà kọ́ wá ṣe kí ni kọ́ wá wọ̀ ọ́ ìyàwó ilé kan gbọ́dọ̀ débẹ̀ o bọ́bá ti ní òun ò ní sáláì má débẹ̀ má tó sọ fún tí ó gbọ́ ọkọ lẹ̀ ọmọ tọ́jú ọmọ nítorí pé ìmá tọ́jú àwọn ọmọ ẹ̀yàn ọmọ ìyá mi àwọn àlùfáà ní ẹ̀sìn ni torí ọlọ́run pa wá láṣẹ rẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni alimu awuladakum wa ahlikum alkhayra wa adibuhum anabi ni gbogbo àwọn ọmọ yín tẹ́ bí pátá ni ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti gbogbo àwọn fámìlì yín ẹ̀kọ́ wọn ní oore ẹ̀kọ́ wọn lóore kí ló tóbi jù ní oore tọ́lọ́wọ́ sí fún yàn ó náà ni àgbọ́yẹ̀sìn ma yuridillahu bihi khayra yufaqihuhu fi ddin anabi ni gbogbo ẹ̀ tọ́lọ́wọ́ fẹ́ ta lọ́rẹ̀ àgbọ́yẹ̀sìn ni ó fún yóò sì máa sẹ̀sìn náà ọmọ ya ẹ̀sìn àkọ́kọ́ oore tọ́mọ̀ rẹ̀ bá ti sẹ̀sìn ọlọ́run òṣòrí fún kó fi gbogbo rẹ̀ ìkọ́lé kó fi gbogbo àdúgbò yìí kó fi páàtì mọ́tò sí ọlọ́run òṣòrí fún ọlọ́run kan dánwò ni ọwọ́lé ayé ọlọ́run sì dánwò pẹ̀lú ọmọ yẹn oore tí òṣòro yìí mi lẹ́yìn ẹ̀mọ́ náà wa ní àṣẹ ni mo pa yìí ẹ kọ́ wọn wà á dì bú hún ẹ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ wọn lẹ́kọ̀ọ́ wà ẹ gọ̀ọ́ ẹ̀sìn mọ́dé ọjọ́ aláìmọ̀kan nínú ẹ̀sìn wa lèmọ́dá láàrín rọ́bì àwòládàna kí ló dé bá ní tọ́ àwọn ọmọ wa wallahu qad khalaqahum lil ibada táàsì mọ̀ pé ọlọ́wọ́ bá dá àwọn ọmọ yẹn wálé ayé ipe kan wá sẹ̀sìn bó ṣe dá ọlọ́run bá fi àwọn bàbá ti wá ó fi bọ̀ wá láti rí ta fi dẹlẹ́sìn ọwọ́ àdì ọ̀ràn yẹn káwa náà ṣiṣẹ́ lérí àwọn ọmọ tiwa náà báwọn náà ṣe di ẹlẹ́sìn wọ́n ti láti táwọn bàbá ń wá yìí àwọn bàbá tí wọ́n níjọ́ ni wọ́n máa mú wọn wá nígbà táwọn ní kéékèèké nígbà wọ́n bí àwa wọ́n máa fà náà lọ́wọ́ kéékèèké káwa mọ́ṣáláṣí ló já máa kírun ṣe láwọn ọmọ táwa náà ń bí ọ̀ràn yẹn ni ká máa fà wọ́n lọ mọ́ṣáláṣí ká máa lọ lè kírun torí ọlọ́run dáhùn àtàwa nítorí kìnnì nítorí ẹ̀sìn wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní àlìjẹ̀nú tó wà nílé ayé mọ́ ṣe pọ̀ tó yẹn àtàwọn mí èèyàn bá ṣe pọ̀ tó yẹn apọ̀ gan o ọlọ́run ní bá ṣe pọ̀ yẹn ọlọ́run ní ọ̀hún torí nǹkan kan dá wa àfi ká máa wá kírun ká máa wá ṣẹ̀sìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa limaza la nurabbi awladana kí ló dé táà ní tọ́ àwọn ọmọ wa wa tarbiyatuhum amana ká tọ́ wọn wọ́n hun amana gbà fipamọ́ làwọn ọmọ yẹn o ọlọ́run fi wọ́n pamọ́ sọ́dọ̀ wa fásitì díẹ̀ bọ́yá àsìkò táwọn ọmọ yẹn lò lọ́dọ̀ wa kọ́lọ́mọdé amasàrí ọmọ àbásìkò táwa ó lò lọ́dọ̀ wọn ká tó kù lọ́dọ̀ wọn lókùnbà tá a bá jọ wà àwọn ọmọ yẹn ti di àmánà lọ́rùn wa tọ́lọ́run fi kọ́ wa lọ́rùn wọ́n sì bi wá léèrè tó bá ti jọ àlìkìyàmà anábì ní kullukum ra'i anábì gbogbo yín náà ní adára jẹ wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín láti bíi á bí nípa àwọn ọmọ yẹn tó bá di jẹun àlìkìyàmà wọ́n ní wọ́n bí ọ́ ọwá lọ jáde ibo lọ wá ń jáde lọ ibo lọ lọ wọ́n ní wọ́n bí ọ́ nípa ọmọ o lè fọmọ sódò ẹni tí ó sọmọ rẹ̀ di olórí burúkú nítorí akúnjẹ nítorí bọ́ fẹ́ràn léwé ọ fẹ́ràn lọ ẹnu kọ́ṣẹ́ ọmọ wa darí lé lẹ́yìn ìgbà tó ti bàlágà lẹ́yìn ogún ọdún ọ wá gbé kẹ́rọ̀sì sáyà ó ní wọ́n ti pè òun òun ti gba kinní kan sáyé tòun ó ìwọ lọ́wọ́ bí ọlọ́wọ́ ní bí ẹni yẹn ìwọ ìwọ tó bí ṣe bí ọ ló bí lèmọ́dá ládọ̀rọ̀ bí àwòládánà wọ́hùn mínà wà náà nù mínà hùn wọ́n ní kí ló dé tàà ní mójútó àwọn ọmọ wa níwọ̀ jẹ́ pé àwọn ọmọ wa yìí àwọn náà ní àdírẹ́sì wa sẹ́rí omi ti bàbá pẹ̀lú ẹyin ti màmá fẹ́ rí gbára wọn ọwọ́ adé kìíní kan tí wọ́n dàbí kò ló báyìí tọ́nà ọmọ méjèèjì lọ di ìwọ bàbá gbàgbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó gbàgbé ara rẹ̀ bó ṣe ń lọ yẹn apá kan ìyá rẹ̀ apá kan bàbá rẹ̀ ni tó bá yẹ gbàgbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọ̀dọ́ lọ sí lójútùú kò sẹ́nìkan tí máa ń gba omi lójú òbí rẹ̀ tọ́rọ̀ rẹ̀ máa ń tò ẹ lọ lè wádìí gbogbo wọn kò sì sẹ́nìkan tí ó máa tọ́jú àwọn arúgbó ẹ̀yin ọmọ ìyá mi wọ́n wá ní kílódítà ní tọ́ àwọn ọmọ wa tó jẹ́ pé àwọn ọmọ yìí wọ́n máa gbé fọ́tò wa wọ́n wá wo fọ́tò rẹ̀ ó lè fọ ọjọ́ ìyá rẹ̀ àbí kọ́ ọjọ́ bàbá rẹ̀ ọmọ rẹ̀ tó bí sẹ́ bí ọba jọ yọjọ ìyẹ́ ẹ̀ fọ́tò rẹ̀ ti gbé káwọn tó bá fi dáná wọ́n rántí rẹ̀ tó bá yẹ lè kó àgbákò bá wọn kan ah, bàbá rẹ̀ ah, olórí burúkú tọ́bọ́ sì jẹ́ pé ọmọ tọ́tọ́ yìí ọmọ dáadáa ni tọ́jẹ́ pé ọmọ yìí gbogbo bí wọ́n ti dé àlàáfíà ní máa débẹ̀ wọ́n máa wá bàbá àtìyẹ káàkiri pé afẹ́ mọ̀ bàbá afẹ́ mọ̀ yẹ ilé ọmọ àríyá ìdáni bàbá rẹ̀ wọ́n ní a ah, ẹ̀tọ́ ma a ah, ẹ̀kú oríire ẹbí ma àdírẹ́sì rẹ̀ lọ́wọ́ máa gbé ká o tọ́ọ̀ wá fẹ́ kí gbogbo ayé ọ̀dọ́ ọmọ láburú tètè mójútó ọmọ ẹ̀rí ẹlòmíì tí wọ́n máa sáré ní police station ilé ọlọ́pàá ee eh, yọ mọ̀ sí jàlà jàlà jàlà wọ́n mọ̀ mú jáàbù báyà ìró ọmọ bọ́lẹ̀ bàtà bọ́lẹ̀ kọ́lá kò ní rántí pé bàtà bọ́lẹ̀ sẹ́wọ̀n wọn lọ́mọ rẹ̀ ti dáná ó wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ẹ̀rọ àwọn òbí nílẹ̀ ibi wọn máa kó àwọn èèyàn sí prison yard ibi wọn máa ń fún àwọn èèyàn pamọ́ sí àwọn ọmọ tó bá ti jẹ olórí burúkú tó fẹ́ dà lóru wọ́n wà fún wọn pamọ́ wọ́n wà tilẹ̀kùn mọ́ wọn wọ́n máa yọjú wọ́n máa yọjú obìnrin ọgbà ẹ̀wọ̀n ni wọ́n pè bẹ́ẹ̀ mọ́ndàlá ọmọ wa ò ní débẹ̀ o ọlágbàrọ̀ ọlọ́run bá wa ah, àmì nìkan ọ̀ràn ó mójú tọ́mọ o ah, <laughs> ò ní sùn o ṣẹlá àwọn tí ọmọ wọn débẹ̀ wọ́n sùn ní o wọ́n fọmọ́lẹ̀ ní o wọ́n bàjẹ́ wọ́n pàátì wọ́n fún lẹ́kọ̀ọ́ wọ́n fún lẹ́sìn lọ́mọ fi wá dìdàkudà mọ́ ọ lọ́wọ́ ní ọmọ yámi nínú ẹ̀sìn wà lèmádà aláàánú rọ́bí àwòládànà àwọn ọmọ yìí wọ́n ní ìdójà tọ́jú wọn ni pé tọ́mọ yìí tí ọ̀rọ̀ rẹ̀ bá dàrú inú rẹ̀ ó sì máa bàjẹ́ tọ́mọ̀ rẹ̀ bá ní pírọ́blẹ́mù wọ́n náà ti ní pírọ́blẹ́mù ẹ máa wò tí ìbá gbọ́ ọlọ́mọdé àmà pé wọ́n lọ́ọ̀rẹ́ ọmọ èèyàn pé wọ́n lọ́wọ́ alábùjá wà nílùú èbó wọ́n lọ́ọ̀rẹ́ èèyàn gan fúnra èèyàn tí ò ní máa rẹ̀ yàn nítorí pé nánú mínúhun wọ́hun mínà ìkankan náà ni wá ẹ̀jẹ̀ yẹn yóò máa rìn tọ́ba fẹ́kẹ́jẹ̀ rẹ̀ gbóná látara wàhálà tọ́mọ ọmọ kó bá òbí ẹ̀ tètè tọ́mọ o torí tọ́mọ rẹ̀ bá ti ń feel bad tí wàhálà kan bá ti bá wàhálà wọn máa bá wọn náà àmọ́ pé ẹ bọ́ bá dára fún rẹ ọ dára fi ara rẹ irọ́ ni bọ́ bá dára gbogbo ilẹ̀ dára bàbá àti àti gbogbo fámìlì yẹn ó kéré parí wọn máa pe orúkọ ìdílé yín máa ó kéré parí wọn máa dákọ bàbá àti ìyá ẹ̀ tó bá fẹ́ fi lè fọ́ọ̀mù ó yẹn máa tẹ̀lé káàdì láfi ní náà nùmínú wọ́n nà àwọn ọmọ yìí kò síbi dáyà wọn sí ọmọ rẹ náà ni ọmọ jẹ́ kò ní jọmọ ẹlòmí limada aláàánú rọ́bí àwòládàna kí ló dé tà ní tọ́ àwọn ọmọ wa wọ́n hùn sí iná tó hayá ti túnìyà ọmọ náà ní ìdùnnú ayé lóyìn bá ní kọ́bọ̀ lọ́wọ́ táàrí òṣìṣẹ́ tí wọ́n ń ṣeré tí wọ́n ń ṣeré tí wọ́n gún yàn lẹ́sìn tí wọ́n ń lọ́mọ yàn lọ́rùn inú yóò sì máa dùn èèyàn gbà pé kóhùn lówó bí ẹ bá sì fi gbogbo ilẹ̀ yìí kówó jọ tí ọba sọmọ inú ilé fún yàn àbẹ́yàn bímọ ọmọ yẹn ti di dàkúdà kò sí dùnú ayé fún yàn mọ́ gbogbo àwọn ọmọ wa kọ́ lọ́mọ́sà sí wọ́n ní ìdùnnú fún wa ọlọ́wọ́n bá ní alimáàlú wọlìbànún ọlọ́wọ́n bá ní ẹ̀rí owó owó àtàwọn ọmọ zinatul hayati dunya ọlọ́wọ́n bá ní àwọn ní ìdùnnú ayé ẹ̀sọ́ ayé wọlìbàkìyàtú sọ́ọ́lẹ́hà àmọ́ ẹ̀sìn ẹ̀sìn khair òun lóore ju owó àtọmọ lọ ìtumọ̀ ẹni mẹ́rin fún lọ́mọ tó bá ti lẹ́sìn ní ó ti ní tó ju owó lọ àti ọmọ àmọ́ tó lọ́ọ́ bá fọ ọmọ kun pẹ̀lú ẹ̀sìn yẹn náà inú ròdùn àbí onídùn inú ròdùn àwọn èèyàn sunkún lóru jama wọ́n ti bára wọn lásìkò débi pé ti sú ọkọ ó ti sú ìyàwó wọ́n ti tẹ́sítì fá wọ́n gbowó gbowó gbowó lọ́wọ́ wọn kò sí bí wọ́n fẹ́ dé wọn ò tí ì bímọ náà àwọn yẹn ni wọ́n máa yọ ọmọ sórí ìwọ tí ìyàwó rẹ bí obìnrin tó ń bínú ibi obìnrin ló bí àwọn ń bínú eléyìí ọmọ yìí ọmọ àwọn tí wọ́n ti ń wá ti pẹ́ yìí báwọn bá bí obìnrin sínú wọn nílò ó ní ọkùnrin ló tún bí wọ́n bí mọ̀ ó ń bèrè pé kí ni wọ́n bí sọ gbádùn bọ́ọ̀bá rẹ̀ ti sọ fún ọ èmi ń sọ fún ọ̀rọ̀ lẹ́yìn pé ọ̀sẹ̀ kí ni ọ̀gbádùn ìtawà àtọ̀rọ̀ ní kọ́lọ̀ ń fọ lálàáfíà ọlọ́run bá ní yá abúlé máa ń yẹṣà ọlọ́run ẹni tó bá wù òun lòun fún ìnáta òun bùn lóbìnrin nìkan wọ́n yá abúlé máa ń yẹṣà òdùkú ẹni bá sì wu òun òun fún lọ́kùnrin nìkan àwùjọ ìjọ mùtòkòrá náà wà ìnáta tó bá sì wu òun òun fún lọ́kùnrin àtobìnrin òun fẹ́ lómi lọ́kùnrin àtobìnrin ọ̀yà ni wàyájì alùmọ́ ìyẹ̀ṣà àkímá ẹni bá sì wu òun òun ní fún lọ́kùnrin òun ní fún lóbìnrin ọwá sọ̀rọ̀ kan tó lágbára nígbẹ̀yìn ó ní ìnáhù àlímú kọ̀dìyàn ìnáhù àlímú kọ̀dìyàn ọlọ́run ní òun pín obìnrin òun pín ọkùnrin òun pín ọkùnrin àti obìnrin bẹ́ẹ̀ nìkan òun tún pín kò ní bí fẹ́lòmíì ọlọ́run ní òun nímọ̀ sí òun rí pé tó fìdí kálukú nù òun sì lágbára kó wọn fún ẹni tí ń wóbìnrin lóbìnrin òun lágbára kó wọn fún ẹni tí ń wọ́kùnrin lọ́kùnrin èyí tí yóò sì bí náà òun lágbára láti fún òun ọ̀kan fún ni nígbà ọlọ́run wá fún ọ ní kan tó wá ń complain tó ń bínú ọdọ́sibítù ọfọdúró onítorí pé bóbìnrin ta ló fi obìnrin sílá mo ti bí wọ́n lọ bá lásìkò ìwọ ló fọ́bìnrin síbẹ̀ ṣé ìwọlé ẹ̀kọ́ ọmọ bínú ni àbí ìwọ gẹ́gẹ́rẹ́ ẹ̀ká máa bá wí ìwọ náà sì kọ́ ọlọ́run ọba aláà lọ sọ àtọ̀yẹ di kíni òun lọ sọ di obìnrin àmọ́ ipasẹ̀ rẹ̀ ló fi bọ́ síbẹ̀ tó wáyé kọ́ ọmọ bínú síyàwó rẹ̀ síyàwó rẹ̀ ní dọ́mọ ni kọ́dà lómi ò ní sanwó síbítù mọ́ yóò mọ̀ bọ̀wálé ibi táwọn èèyàn ya gòdì àbíkọ́ wọn gbọ́dọ̀ òun ò lè kó mọ́ òun ò lókan tó ń fẹ́ wéṣì àdùkọ́kùnrin lóbi mo fẹ́ ní dáúdù ẹ̀ dáúdù bí dáúdù kan náà ló kó bàbá rẹ̀ lẹ́wọ̀n yìí àbí dáúdù kan òun náà kó gbé bàbá rẹ̀ lọ́bọ́lé sísè yìí ọlọ́run tí ó fún ọ ní tó fún ọ mọ̀ pé tó fi tiẹ̀ dànù ní tí wọ́n ń pè ní mùsùlùmí ni pé kọ́ wá yọnu pé ọlọ́run ọba wọlọ́mọ èmi ò sé kí ni èmi ọmọ yìí tó fún mọ̀ yọnu sí bá fi àlùbáríkà sí ọmọ obìnrin ní tọ́jú bàbá mi tó bá darúgbó kò ní rí gbogbo àwọn ọmọkùnrin yẹn mọ́ wọ́n ti sá lọ ọlọ́wọ́n bá aláàkọ́mọ́sà ìsànú wa limadha la nurabbi awladana kí ló dé tàà ní tọ́ àwọn ọmọ wa wọ́n khadamuna wa a'wanuna fil mustaqbal táà sì màpá àwọn ọmọ yìí nìkan náà ni ó kù fún wa nígbà ogbó bá dé ọmọ sí báyìí lọ́wọ́ padà yá ọmọ sí báyìí Allahu Akbar ọjọ́ lọ nìyẹn ee bí àgbà ṣe bó ṣe ń dàgbà yẹ kọ́ ọmọ wẹ̀yìn wípé ọ fọkọ́lẹ̀ ọ fàdálẹ̀ bó ṣe mọ́dà lọ́wọ́ gan ọ̀rẹ́ ọmọgbọ̀n àdọ́ bọ́lẹ̀ bọ́lọ mọ́kọ́ lọ́wọ́ ìgbà tó fi ro ẹni tí ó máa sìn wá lẹ́yìn ìgbà táwa náà ti sìn wọ́n sọ fún gbogbo owó tẹ́ẹ̀kọ́ fi kọ́lé tẹ́ẹ̀kọ́ fi ralẹ̀ ọmọ yẹn ló fi tọ́ nígbà tí wọ́n ti ṣe wàhálà yẹn tọ́wọ́dà sùkò tí ìwọ náà bá dọ̀lẹ́ ọlọ́wọ́n bá aláwọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ fún ọ ibi kọ́ máa tọ́jú rẹ̀ àmọ́ pẹ̀lú mọ́jẹ̀ mú bó ṣe fún ní ìmọ̀ ayé kó fún nímọ̀ kùránì tí ó fi lè láàánú torí kéwù lèyàn máa ké lọ kan fi máa ń rọ̀ o láfi lẹ́ni tó bá fọ́ ọmọ rẹ̀ láyé tí òfun lẹ́sìn òfò ni o yóò lówó ọ̀hún yóò lọ́lá ọ̀hún àmọ́ ẹ̀mí rẹ̀ ó lè débi pé kò ní dọ́dọ̀ rẹ̀ inú Kùránì ní wákọ̀ tọrọ fún kàwá aláàtàbùrí ilá ìyàwó mi wà lídé ní ìsáàna ọlọ́run ní mo ṣe ń dandan kẹ́ sìn mí mo ṣe ń dandan kẹ́ tọ́jú àwọn arúgbó yín àwọn òbí yín ọmọ wa kéwú wọ́n wá lówó tán ẹ̀mí ẹ̀ wá lè kàn á tọ́jú ẹ̀ àbí ń fún ọ lówó pẹ̀lú ìbànújẹ́ ìgbé dádì ẹ lọ ẹnì máa yín gbowó yẹn láfọn ẹnì máa yín gbowó yẹn kò yí sí bẹ́ẹ̀ ṣe ń dàbí láàmú lọ́dọ̀ ọ̀sẹ̀ yẹn kò yí sí bàbá rẹ̀ ní bá wù yẹn o kò yí sí fún bàbá o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn ọmọ yìí lápàdà máa gbé ọ̀dọ̀ wọn àwọn ni wọ́n máa mójútó wa nígbà tí àgbà bá dé tabako lẹ́nu iṣẹ́ ọmọ ìyá tó ní tí ń sọ fún ìsìn àwọn tó ń bẹ nípò bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ni wọ́n ń gbọ́ mi yé dáadáa ìwọ ò lè tí gbọ́ mi yé tọwọ́ tún tọwọ́ òsì tọwọ́ wájú tọwọ́ ẹ̀yìn lẹ́yìn ọlọ́run kò rí ẹnì kankan tí ó fún lóúnjẹ àwọn ọmọ wa wọ́n ní ọ̀dọ̀ wọn lápadà máa gbé wọ́n padà di ẹni tí wọ́n máa mójútó wa tàbá wá fẹ́ kí wọ́n mójútó wa lọ́jọ́ alẹ́ àfi káwa náà ká mójútó wọn láàárọ̀ wọ́n ní ẹja tútù ẹ̀yọ́ máa yá mi gbogbo àlá ń ẹja bí ẹja tútù wọ́n ní yín máa ń rọrùn láti ká sí ibi téèyàn bá wù ú so orí tí ẹja bá ti gbẹ ọmọ ìyá bọ́bá lọ fẹ́ kan bọ́bá lọ fẹ́ kan kí ní ó yóò kan ní yóò rún ní rúnrún yẹn náà ní ìjà máa jà ọmọ ti dẹja gbígbé ọjọ́ máa kírun yóò fọ́n blò yóò fọ́n blò lọ́nà ọ̀dọ̀ wa ń bẹ̀rù bàbá àtìyá wọ́n jọ ń jà ọmọ wa ń fa bàbá rẹ̀ pé kọ́ mọ́ lùyà tòun mọ́ ìyá bàbá wa ń sọ pé síwò gbọ́ tí ìyá rẹ̀ sọ ni bàbá yẹn wá lù ìyá ẹ̀ ó wá ń tún lù ọmọ yẹn ó sì fọ́ bàbá yẹn létí látẹ̀yìn ó ní sẹ́mi mo sọ ọmọ kókó ọmọ lùmọ́ mi mo sọ fún ọ nílò ọhọ́ fún bàbá rẹ̀ ẹ̀dá kò sí àsìkò yìí lẹ́mú lọ́lẹ́gẹ́ àfáwọn onígbà ọmọ tó fọ́ bàbá rẹ̀ ń ná ẹ̀dá kò sí òní gbogbo àwọn tí aburúta wí kàn kọ́lọ̀ mọ́ sàbà rọwọ́ lójú àwọn mìíràn dàgbà òjò kékeré lọ báyìí o ó ti di kí ni jama ó ti di ọ̀nà ọlọ́run ní ma yabuluga ní àyíndà kalikibar ọlọ́run ọba ní ti àwọn òbí rẹ méjèèjì tí wọ́n bá dàgbà sí ọlọ́dọ̀ àhàdóhùnmá àókèláhùnmá bọ́yọ̀ kanú àbí méjì àbáwọn méjèèjì falatakó láwọn máa ò má sọ̀rọ̀ kékeré tí ó bà wọ́n nú jẹ́ o sí wọn wala tanharihuma wọ́n sì jágbe máwọn òbí rẹ̀ wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ tó tutù ọ̀rọ̀ àpọ́nlé ni wọ́n máa sọ sí bàbá rẹ̀ àtìyẹ́ ẹ̀ àṣẹ ọlọ́ni o ṣé ẹ rí ọmọ tí ọmọ ń ṣe gbogbo ntọ́lọ́ yìí ọmọ tó bẹ̀rù ọlọ́ni láfi ní ká mọ́mọ́ wa lọlé ẹ̀kọ́ kéwú kí wọ́n kéwú gidi ọ̀dọ̀ wọn sì wà límọ̀ alẹ́ fúlámi wọ́n ń kọrin káàkiri káàzọ́ o kéwú gidi tọmọ wọlé tí wọn náà mọ̀ pé ah, ọmọ yìí ti yàtọ̀ o ti gbọ́rọ̀ ọlọ́run o ti kásílà nípa ọlọ́run nígbà gbọ́ yé bẹ̀rẹ̀ náà ni pé òbí ọ̀pọ̀dà dàgbà sọ́mọ lọ́dọ̀ ìmọ̀ yabuluga na indaka indaka alikiba. ọlọ́run náà padà dàgbà sí wọn lọ́wọ́ sórí tó bá mọ̀ pé ọ̀fẹ́ kọ́mọ yẹn kọ́mọ bá olù dáadáa kọ́mọ sàánú rẹ ìwọ náà tètè fún lẹ́kọ̀ọ́ láti kékeré fún lẹ́sìn bí wọ́n ń kírun ẹ̀mí ọ̀rọ̀ bí wọ́n ti ń gbààwẹ̀ alamisi mande ẹ̀mí ọ̀rọ̀ bọ́ bá ti yí lóru wọn náà jí ẹnìkan ní máa fẹ́rí kalẹ̀ lóru àfikọ́jẹ́ pé wòlé ọlọ́run wòlíì ọlọ́run ọlọ́run mọ̀ ń jí lórúkọ dìde bí èyí bá ṣe wòlíì ọlọ́run ní jiyàn ẹ̀yọ́ miami àwọn ọmọ yìí kí wọ́n máa ṣàdúrà àtìkádù sọ́bà àtìkádù masá sẹ́ni gbogbo tí wọ́n ń ṣe yìí àdúrà àárọ̀ lẹ́yìn àṣùbà lẹ́yìn àlásàrì yìí onímọ̀ ọkàn wọn máa rọ̀ tọkàn bá wá rọ̀ ọmọ yóò lè wúlò fún yàn lọ́jọ́ alẹ́ nígbà tó bá wá dàgbà yìí kò ní jágbe mọ́ bẹ́ẹ̀ ni kò ní dẹ́rù bà ọ́ bẹ́ẹ̀ ni kò ní sọ̀rọ̀ kọ̀rọ̀ sí ọ lèmọ́ta lánàá rọ́bì àwòládàna kí ló dé tà ní tó àwọn ọmọ wa wọ́n ń sa dátúná fìlìfìlàtì àwọn ọmọ yìí náà padà jẹ baálẹ̀ ìlú àwọn náà padà jẹ mágàjí káàkiri ìlú àwọn náà jẹ àyímọ́ àyímọ́ tòlìfìlàtì àwọn náà máa jẹ àwọn tí wọ́n máa darí ìlú torí pé gbogbo àwọn ọmọ tí wọ́n ń darí wa àtàwọn aṣáájú ẹ̀sìn àtàwọn aṣáájú ìlú àwọn baálẹ̀ baálẹ̀ mágàjí mágàjí ọba ọba gbogbo àwọn òbí kan ló bí wọn o tí wọ́n bá tọ́ wọn dáadáa ìlú ọgbàdùn tó bá jẹ́ pé wọn ọ̀rẹ́ ni tọ́ wọn àbí wọ́n tọ́ wọn ọ̀gbọ́ ìlú tó bá fi onítọ̀hún so lórí wọn wàhálà ti bá wọn nílùú náà ọmọ tí wọn dẹ́rù ọlọ́run bá ní lẹ́ni kò ní jalè gbogbo owó inú òkun sákò yọmọ hàn yín lè mọ yọmọ dàní láwọn pàṣẹ wá yọmọ dàlú làmú wọn ní àìtọ́mọ òun ló jẹ́ kí ìlú orí báyìí ẹ àmẹni tí ó di ìmáàmù lọ́la àmẹni tí ó di baálẹ̀ lọ́la mọ́gàjí àwọn olórí ìlú ọlọ́wọ́n pa àyọ̀ náà àwọn ọmọ táàbá ń tọ́ náà ní táàbá ti ń tọ́ ma ìgbà wọn bá padà mú yóò jẹ́ àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ajé pé àmọ́ ń tọ́ ma torí pé àlè sọ ọmọ ilé padà jẹ́ adarí ìlú yóò wá wúlò fún lù lèmọ́tà lánàá rọ́bì àwòládàna wọ́n ní kí ló dé ní tọ́ àwọn ọmọ wa wọ́n hùn yẹ̀dà òun Allah lánàá bá àdàlùwọ̀fá lẹ́yìn níjọ́ tó bá jáde láyé lèyìn kọ́kọ́ ráǹfààní ọmọ sọmọ pé ọmọ rẹ onídìí oorun yóò ní bàbá dá ìbá àwọn bàbá ah bàbá mi ìyá mi wọn ò nídìí oorun lẹ́yìn náà wọ́n wá pe àwọn àfáà wọ́n pe àwọn mùsùlùmí tí wọ́n pọ̀ tí wọ́n kírun sí ọlá gbogbo tí wọ́n ń ṣe fún ọ yẹn hey ojú rẹ̀ tẹ́yìn mọ́ torí pé ọtọ́ wọn ni o wọ́n wá gbé ọlọ́tẹ́ torí pé ọtọ́ wọn ni o lẹ́yìn náà wọ́n máa wá sàdúrà fún ọ àdúrà tó wá ti wá sí yọ́ máa bá ọ anabi wa muhammad sallam anabi ni dáhàmátà bùnú ádámà nǹkọ́ta àánú àmàlù tọ́mọ anabi ádámà bá ti dákẹ́ kò lè ríṣẹ́ kan sí mọ́ náà wọ́n sẹ́ olóore ilá mi sàlát àmọ́ nǹkan mẹ́ta tó bá rí ṣe sílé ayé nǹkan mẹ́ta yẹ yọ́ ládàá rẹ̀ ọmọ ọba nínú sàárè kò sì sí mọ́ sọ́dákọ̀ tí ń járíyá sàárà tí kìí dúó sàárà tí èdúó yìí òun náà ni ká máa kọ́ mọ́sálásí àbí ká kànga kágbẹ́ bọ́ọ̀hò àbí kágbẹ́ igi èso igi mangoro igi ọsàn igi gbogbo aráàlú ká máa ka lọ́fẹ̀ẹ́ ká máa mú mi yẹn lọ́fẹ̀ẹ́ àbí ká kọ́ skul bàbá rẹ̀ kò yá rẹ̀ kún sí àbí wọ́n náà fúnra rẹ̀ ọkọ̀ kíláàsì kan náà àwọn kíláàsì yìí táwọn ọmọ ti máa kàwé náà máa kéwú wọ́n ní gbogbo tó ṣe kalẹ̀ yìí tó fowó ṣe kalẹ̀ yìí ládàá rẹ̀ ọmọ ọba ò tí wọ́n bá ti ń lò ó àwọn elimiyun tafa òbí àbí màtọ́kọ́ àwọn èèyàn ní màdáadáa àwọn aládé ń sọ ìyẹn dẹ̀ ọ́ làwọ̀ bí anábì ní àbí ọmọ dáadáa téèyàn fi ilẹ̀ tí ń ṣàdúrà fún yàn tí bá ti ń ṣàdúrà ọlọ́run sì máa gbà ọlọ́run máa kẹ́yà mi ọlọ́run sì máa kẹ́ọ̀ nínú sáré ọlọ́run bá ń ṣàánú bàbá mi ọlọ́run sì máa ṣàánú rẹ̀ ọlọ́run yọ bàbá mi kúrò lọ́wọ́ ìyà ọlọ́run sì máa tún kú ìyà kúrò lọ́rùn rẹ̀ ọlọ́run ní àdúrà wọn máa gbà tọ́lọ́ lọ́lọ́pàá wá láṣẹ ọlọ́run wá kú rọ́bì rẹ̀ hámuhùmá ká máa rọ́bà yá ni sọ̀kìrà ẹ máa bẹ̀mí fáwọn òbí yín bẹ́ẹ̀ bá ti bẹ̀mí gbàdúrà náà ẹni kọ́lọ̀ wọn kọ́ba ẹni kí n bá yín kẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe wàhálà lérí ẹ̀yin náà nígbà tẹ́ wà ní kékeré ajẹ́pẹ́ gbogbo ń tọ́ba ṣe fún bí ẹ̀ pátá ò lè sẹ̀sán àfi kó o tún máa ṣàdúrà fún ẹni bá wàá fẹ́ kọ́ ọmọ ó ṣàdúrà fún yóò jẹ́ ọmọ téèyàn kọ́ lẹ́sìn kì í sọmọ tọkàn lọ́lẹ̀wé nìkan kì í sọmọ tọkàn ọkàn kọ́sẹ́ nìkan kò kéwú kò mọ kéwú ọ̀ràn yà ní kí gbogbo àwọn ọmọ wa kí wọ́n dà fáà lẹ́yìn wọn bá dà fàtà láti ya iṣẹ́ fún wọn tó fi jẹun wọlé kàwé ọyá ìwọ máa dáko tó ní fáàmù tọ́pọ̀ rẹpẹtẹ ìwọ máa sin ọyá ìwọ máa ṣe kápẹ́ntì máa kanlé ọyá ìwọ kọ́lé ẹ̀hìn ìwọ ṣiṣẹ́ ìjọba. láti ṣe ya fún àáfàá ni ọkọ̀ kódà wọn bàbá wa ń ní wọn kọ́ gbèwé dé ẹ̀ẹ́dì pọ̀pọ̀lọpọ̀ wọn wọn ọmọ wọ́n mọ̀ pé ní kíni wọ́n mọ̀ pé ní David wọ́n jẹ́ Dáwùdù mọ́ àwọn ọ̀tá ọlọ́run tó wá yẹn tó ń gbé wédé yẹn wọ́n làwọn wá là wá lójú wọn wá kó bá wa ní o wọ́n mú oúnjẹ wá wọ́n sì wá mú wa kó nẹ́ẹ̀sì àwọn bàbá yẹn yarí gbà náà wọ́n lọ lé kí wọ́n mọ kéwù rẹ gbogbo àwọn tí wọn ọ̀gbọ́n gbà náà tí wọ́n mọ̀ lọ wọ́n sọ Dáwùdù àti kíni David Ibrahim wọ́n sọ di Abraham wọ́n sọ Suleiman di Solomon wọ́n ní má jẹ́ Suleiman ma Solomon <laughs> Solomon ọ̀pọ̀ wọn sì wọ́n ti wá dàgbà wọ́n ti dàgbà sínú Christianity yọ ma wá pàdé pé bàbá òun òun ni ó gbé mọ́sálásí wọ̀ lùkàn ìyá tòun òun àkọ́kọ́ ìyá aláṣà látú lùkàn mọ́ ní ẹ̀ eh, lẹ́yìn ìgbà tó ti dánmọ́ ná. ẹ dẹ́kun ẹ dẹ́kun ọmọ yẹn ń sin òfò ṣe bàbá rẹ̀ tó mú un lọ bí wọ́n ti fòfò ṣe sófò sí bàbá yẹn náà bàbá mi nù sàárè torí àdúrà tí ẹni tí èsè mùsùlùmí lọ́mọ bá ṣe ọlọ́run nígbà ọmọdé wa wòlé káfíìn náà ilá fídọ́là ọlọ́run ní gbogbo àdúrà tí kèfèrí bá ṣe ọlọ́run ní yọkàn kùdànù bíi atẹ́gùn ni kò ní dé sọ́mọ̀dégbò tí wọ́n gbà tọ́ba ti fi ọmọ lẹ̀ tọ́gbẹ̀sìn mi yàtọ̀ sí Islam kó tó kò láyé ti lùs torí inú sàárè yẹn ẹnìkan oníbọ̀ débẹ̀ ní tó lè gbà ọ́ lẹ̀ òun náà làdúrà tọmọ rẹ ẹ máa ṣàdúrà ọ̀kúrọ̀ bèrè hámọ́hómà ẹ máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ mí náà máa ṣe bẹ́ẹ̀ tọ́lá bá pàṣẹ gbáṣẹ kankan ó ṣe dáàbí pẹ̀lú àná lèmọ́tà aláàánú rọ́bì àwòládàna kí ló dé dáa ní tọ́ àwọn ọmọ wa tá a sì mọ̀ pé nùrídù ẹ̀tìfà àbíhìn bìlfọ́dù yawm al-qiyama níjọ́ al àgbà pé ànábì sọ pé àwọn ọmọ tí wọ́n jẹ́ lẹ́sìn tí wọ́n ń sin ọlọ́run ọlọ́run ó fi iṣẹ́ rere ẹ̀sìn tí wọ́n kọ́ àwọn ọmọ yóò fi dá àwọn bàbá yẹn lọ́lá níjọ́ àlìkìyàmà ọlá tó ju pẹ́sidẹ́ǹtì lọ ọlá yẹn ju káfíyàn jẹ gómìnà lọ ọlá yẹn ju káfíyàn jẹ ọba àlú lọ anábà Muhammad sallallahu alaihi wasallam anábì ni mà ń kọ́ra alukur'ana ẹni bá ka alukur'an wa ta'allama ó sì kọ́ dáadáa wa amila bihi ó sì ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ó wálidá anábì ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yawmal qiyamah tájà min nuri wọ́n wọ̀ wọ́n ní adé adé ìmọ́lẹ̀ wọ́n dé wọn ládé wọ́n dá wọn lọ́lá adé ìmọ́lẹ̀ dọ́wòhu mẹ́tìrìdọ́ ìṣàmù ìmọ́lẹ̀ adé náà yọ tàn bí ìmọ́lẹ̀ òrùn ni ẹ̀rọ àwọn bàbá yẹn jọ́ àlìkìyàmà tí wọ́n dé wọn ládé ẹ bá rí eré wọn adé yẹn yọ wá tàn bí ìmọ́lẹ̀ òrùn wọn ni wọ́n máa sọ pé gbogbo àwọn tí wọ́n fọmọ sí ilé kéwùnù gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ọmọ wọn lẹ́sìn tí wọ́n ọmọ ń kírun ọmọ ń gbààwẹ̀ ọmọ ń sẹ̀sìn ń wùwárí sórí wọ́tọ̀ ọ̀gá kùránì tó wùwárí kí wò sàǹfààní o ló ṣe jẹ́ pé ẹ má jẹ́ àfọwọ́ tẹtẹrẹ mú ọ̀rọ̀ ilé kéwò àwọn ọmọ ilé kéwò làkọ́kọ́ o nọ́mbà tú nìwé o tọ́mọ rẹ ọba kéwò fò ní o kọ́ ọmọ sọ pé ẹ ọlọ́run yà àfà kan náà àwọn ọmọ nù ọlọ́run yà àfà kan bóun ni kọ́ wá sàwọn yòókù ìdí wọn gbà lérò ni pé èrò tí wọ́n ní o wípé kọ́kàn kó di engineer kọ́kàn ó di pilot kọ́kàn di medic doctor eh, kọ́kàn ó di counselor àbí eh, ìtọ́wà lẹ́nu wọn nù káàfà ẹ̀yọ̀ kan péré kọ́n kàn máa ṣe dáwà. àwa ní kí ló wá dé táwọn yòókù ò ní jẹ́ àfa ọláfà kan tó ó ní kí làwọn ọmọ wa jẹ torí pé àfa yìí níṣẹ́ wípé àfa máa ń kó àwọn èèyàn sí dààmú ni yóò kó ma yóò máa pè àwọn èèyàn ni yóò ṣèyàwó ẹ̀ràn mi lọ́wọ́ ẹ ṣàánú mi gbogbo tó wá fi ṣe láyé ẹ̀ bára ẹ dákun àwa la pílánì rẹ̀ fúnra wa bẹ́ẹ̀ ni àbọ́lọ́run ló pílánì rẹ̀ fún wa àbọ́lọ́run ọba ló ní a máa ṣe bẹ́ẹ̀ anabi ṣùgbọ́n ibùn sin ẹran àbọ̀ ògbógbó ní anabi musa bá sin ẹran fọdún mélòó ọdún mẹ́wàá bàbá àmọ́ mi lọ lè wá ẹran tó máa sin o gbogbo àwọn tá a jí ọ̀dọ́ ká lè wá iṣẹ́ mo kéwú mo kéwú mo ké tó bá fẹ́ jẹ kéwú rẹ̀ tán kó tó kú dáwà dáwà tó ń ṣe káàkiri ọ̀fẹ́ jẹ gbogbo ẹ̀tọ́gbọ́ tó kù láyé wáṣẹ́ o anabi wa dáhùdù aléṣọ́látù wasalam anabi ni ìbáyínà nàbí yàláhì dáhùdà ya akúlú mini amali yedi anabi dáhùdà yìí máa ń jẹun látara iṣẹ́ ogun rẹ̀ kí ni sí ogun rẹ̀ kí ni sàbúrà o yìí máa ń lè ka sàbúrà fáwọn èèyàn rọ̀ lẹ́ni kẹrí láàárọ̀ yóò lọrin yóò sọkọ yóò sàdá yóò ṣe tó kalẹ̀ síwájú ilé wọn náà fẹ́ ra irin lọ́dọ̀ dáhùdà dáadáa ni kílẹ̀ ìní wa ń ta ní ìsẹ̀ nìkan wá sọ pé kí wùdí mi ò lálùbáríkà ṣẹ̀rí pé òun náà ọmọ ní ṣe tí ìmọ̀ ń ta ní ìsìn náà ni mo fi jọ ẹ ẹ tàn àdébì dáwúrà rè kí òun tóun tọrọ tọrọ bára dá lòun fi ti ẹjọ́ ó fi jọ babiya àlà ẹ̀já sòdodo rọ̀ kò sẹ́nìkan tó mọ̀ gbé bùkátà rẹ̀ o àfa àlè mọ́mù tètè mójútó oko rẹ kó gbin gbàgúdá kó orókọ mọ́ a kálukú ti bá tiẹ̀ lọ ẹnì kò rí jẹ́ro èmi lò ní tẹ́jú àfáàní èyí ò ní ká mọ́ bọ́ àfáàní kan o àmọ́ èyí tí wọ́n mú yẹn gbọ́dọ̀ gbára lé kọjá pé nǹkan yẹn ni ó wà gbára lé ni ó wà mọ́ fi sẹ̀mí òun àtàwọn mẹ́ẹ̀ ó ní tó ń ṣe táwọn tẹ̀wá bọ̀ nìkan wọ́n kàn mọ̀ ọ́rẹ́ ọmọdé kọ́dà kò sí tó burú ká dáwó fún màmú ká fi ra oko fún ká mọ́ bá mójútó kó sáà ní kankan tóun náà gbà pé bóun bá jí láàárọ̀ òun bá ti kírun tán òun ṣe kíni òun ó débẹ̀ àmọ́ ká wá gbà pé bẹ́ẹ̀ bá ti kéwú bó bá tún níṣẹ́ kéwú rẹ̀ lálùbáríkà ni àwọn àbò ń jìbìtì ni wọ́n máa ń pòwe yẹn àwọn òun jálà bíi olè àwọn náà máa ń pòwe yẹn wọ́n fẹ́ sọ gbogbo yẹn dolè yóò ní agbélépawó ni làwọn láì sasẹ́wó agbélépawó gbogbo àwọn bàbá wa ìmáàmù ní gbogbo àwọn gbèdéko yìí bẹ́ẹ̀ bá ti kírun àṣùbà tán lẹ́ẹ̀rí gbogbo wọn ibo ní àlọ́ jama wọn láwọn lọ́fíìsì lọ́fíìsì nílò tọ́ ibi yẹn bá wà ní lọ́fíìsì yẹn tó gbogbo wọn kan tẹ́ gbìn ọlọ́run níjọba jẹ kò níjọba o ọ̀là ibi òsì nípa yín ọlọ́run kọ́ wọlé àánú ẹ̀ kọ́ wọlé agbára ẹ̀ tí ò sagbára mi sọ́tẹ̀ mọ́ ọlọ́run ní fífi pẹ́ni kọ̀ọ̀kan wa àmọ́ kí wọn náà kọ́ wá mọ̀ pé ó yẹ kó o ṣe kí mi ẹ̀yẹ kó o ṣiṣẹ́ kó o ṣiṣẹ́ yẹn ó fi jẹ́ Abubakar ni o aṣọ ní ń ta Usman bin Affan yẹn òfijọ́ àbámọ̀dá áwòf olówó ni òfijọ́ gbogbo àwọn ẹni ilé tí wọ́n ti lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbọ̀dọ̀ wá rí báyìí gbogbo wa agbọ̀dọ̀ wà pé àwọn ọmọ wa tí wọ́n kéwú gbogbo wọn ni ká sì já àfà tí wọ́n wá já àfà tán lẹ́yìn náà ni wọ́n wà lọ lè kàwé ó lè wá máa ṣiṣẹ́ ìjọba kódà ó lè jẹ́ ọlọ́pàá ó lè jẹ́ sọ́jà àfà ni wọ́n máa ṣe kíní ni wọ́n máa jẹ́ òun ni wọ́n máa ṣe wá sí wọn ni wọ́n máa ṣe tẹ̀síìlì fún wọn nínú Ramadan òun náà mọ̀ sí wáṣí fáwọn yòókù wọn pé tó owó burúkú tá ń gbà ń ọ̀dá o mẹ́rin bá gbarú ẹ̀ kò ní kúrẹ́ o wọ́n mọ̀ bá wọn sọ̀rọ̀ lọ ẹni pé àwọn haúsá ọ̀pọ̀lọpọ̀ ipò tí wọ́n bá wà ní ẹni pé àfáà ni wọ́n mọ sábà jẹ́ àmọ́ wà tí wá mí irọ́ kùránì tọ́ka gan níyanjú tàbí wá pé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó kù kọ́lọ́ mọ́sàbà tó bá dìjà lè kíá wọn ní àdúrà tí wọ́n bá ṣe fún wa àti àwọn asẹ́rẹ tí wọ́n ṣe nítorí wa sàárà ni wọ́n ṣe fún wa ní o lẹ́yìn wa lẹ́yìn náà wọ́n ṣàdúrà fún wa wọ́n ní àwò ìwé iṣẹ́ wa báyìí iṣẹ́ wa àwa rí i pé iṣẹ́ yẹn pọ̀ ju ohun tá a ṣe lọ láyé wọ́n ní àwọn òbí kọ̀ọ̀kan wọ́n máa ní àná lè yà gbogbo àwọn iṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ yìí àwọn káàsà wọn ṣe yìí ẹni wọn bá díẹ̀ tá a ṣeré gbogbo àwọn iṣẹ́ tó wá pọ̀ rẹpẹtẹ tí wọ́n kọ sínú ìwé yìí ló ṣe síbẹ̀ wọ́n láwọn mọ̀láìkọ̀ máa sọ pé ada bíṣtìkì fáàrí wà ládí kàlàkà àforíjì tó mọ̀ rẹ̀ ń tọrọ fún ọ láyé ìgbà tó bá kírun tán lóru lọ́sàn-án ìgbà tó bá tẹ́ná tì rẹ̀ bí ṣe sọ́nà là ń kọ́ síbi bí ṣe sọ́nà là ń kọ́ síbi àlìjẹ́nà tó kéré lẹ́yọ kọ wọ̀ tẹ́lẹ̀ ọyá àlìjẹ́nà láyé ní kọ́ máa gbà lọ nítorí ọmọ téèyàn tọ́ torí tọ̀ bá tọ́ ọmọ kò ní sàdúrà fún ọmọ tí ò ṣe mọ̀ ń bẹ ọmọ tí ń ṣe ẹgbẹ́ mọ̀lẹ̀ àbọ̀mọ tí ń ṣe OPC àbọ̀mọ̀ tí ń ṣe ẹgbẹ́ kíni ẹgbẹ́ yẹ ẹgbẹ́ kíni yahoo plus àwọn ọmọ wa kọ́ lọ́mọ́sí wọn ní kẹfẹ́ rí o ó sùsù tẹ́lifíà tọ́ tábà wá tọ́ àwọn ọmọ yìí nǹkan mẹ́rin láfi sí wọn lá alákọ̀ọ́kọ́ àtẹ́lifíàtul ìmánìyà ìmánì ẹ̀yọ́ máa yá wa ọmọ ọdẹ gẹ́gẹ́ bí ike tí ò ẹ̀ ní oṣù gbé lọ́wọ́ yìí sórí rọ omi síbẹ̀ ọmọ yẹn ọmọ gbómi mi ká ike yìí sẹ́ ọ̀dà gẹ́gẹ́ bí ọpọlọ ọmọ tẹ bá omi síbẹ̀ kí ni ọmọ wà ń omi tẹ bá ro ọtí síbẹ̀ kí ni ọmọ wà ń bẹ̀ ọtí tẹ bá ro àgbo síbẹ̀ kí ni ọmọ wà ń bẹ̀ àgbo ọpọlọ ọmọ ọba sínú ẹ̀ tọ́ba ti rọ síbẹ̀ ń tọ́ ọ̀rọ̀ síbẹ̀ náà ní àmì ó bọ́mọ wọ́n lákọ̀ọ́kọ́ tẹ́kọ̀ọ́ fi sínú ọpọlọ ẹ̀ ní iman ìgbàgbọ́ ọmọ pé kalẹ̀ lágbà tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé who is Allah where is Allah ta ni ọlọ́run mọ́rọ̀ búkà ta lọ ọlọ́run ọba yóò ní ọlọ́run òun ọmọ ọwọ́ àṣàlẹ̀ ìfún pé ọlọ́run òun Allah òun ló dá gbogbo wa pátápátá òkè sánmà keje ló sí kíni lọ́wà ìwọ̀n rí gbogbo wa láti òkè sánmà keje Lukman iná àwọn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá sọ fún anáàlù Qur'ani pé wà idh qala Luqmanu libni nígbàtí Luqmanu sọ fọ́mọ rẹ̀ wọ́wọ́ ya'iduhu ń ṣe wá sí fún oní ya bunayya oní wọ́n ọmọ mi la tushrik billah la tushrik billah má ṣe bọ̀ pẹ̀lú ọlọ́n inna shirka la dhulmun azim abúsí lẹ́bọ̀ o kí ni àkọ́kọ́ tọ́kọ́ sọ fún ta ló gbé tàn yín wá náà Al-Qur'an Allah ó fi kọ́ àwa náà lẹ́kọ̀ọ́ káwa náà kọjẹ́ pé àkọ́kọ́ ń tá àkọ́kọ́ àwọn ọmọ wa ni pé la tushrik billah mọ́sẹ̀bọ̀ ọ sọ fún pé iyyaka na'budu ọlọ́wọ́n bá aládìkan lásìn o wa iyyaka nasta'in tábà sì ní ìṣòro ọ̀dọ̀ rẹ̀ nìkan lásìn kíní ìlà lọ kọ́ bá wa mú ṣòro kú ọmọ ìyá nǹkan méjì wà nílé ayé ìjọsìn àti bá ṣe búyá bùkátà ṣòro tó bá ti jí lójúmọ́ báyìí nǹkan méjì ló wà lọ́rùn rẹ̀ bó ṣe sin lọ́hùn kí nílẹ̀ kejì wá ìyá ká nàṣàìdì bó ló ṣe wà náà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run lérí ìṣòro ayé rẹ̀ òpin mẹ́ta ọlọ́run fi wá sọ fún wa pé èmi nìkan ni ẹ máa sìn sẹ́wọ̀n pé ọlọ́run nìkan là ń sìn lù yìí àbá ní nǹkan kan tá ń bọ tó bá wà ìsọ́ o èmi náà yín sọ gbogbo ayé ọgbọ̀n ìpè nígbò ẹ̀dẹ̀ wọn ń bọ nǹkan báyìí bàbá àmọ́ kò sí nǹkan kan ah, ọlọ́mọ ọlọ́mọ dúpẹ́ o mo dúpẹ́ o kan jẹta ah, rí mi ọ̀dà mọ̀láǹbọ̀ àbọ̀ wà bẹ́ẹ̀ náà ànísà nígbà anábì làwọn máa wá sá àbọ̀ ẹ̀yọ́ máa yá mi táwọn ọmọ yóò bá ti ní tí wọ́n ń bọ́ ah, ẹ̀kọ́ o ọdún ọdún òsàwà kan dé wọ́n wá ń pa ń pẹ́ràn gbogbo àwọn ọmọ yẹn ọlọ́mọdé sọ ọlọ́mọ alálùbáríkà ìlú táwọn ọmọ bá ti ń bọ̀ kankan gbogbo àwọn ọmọ yẹn àwọn olè sórí rẹ o àfi ká fi tí wọ́n ń bọ̀ yẹn lẹ̀ torí tí wọ́n ń bọ̀ yẹn ẹ̀dá ni kìkì sọ ọlọ́run ọlọ́run ló yẹ kí wọ́n máa sìn kódà kí wọ́n máa sìn tá a dá níta àdá ni wọ́n ń bọ̀ níta àdá wọ́n ń sìn tá a dá ẹlẹ́ẹ̀kejì ẹ̀yọ́ màyá mi àwọn ọmọ wa á jẹ́ kí wọ́n mọ̀ pé wáyé yá sàyìn ọ pàtàkì nínú ayé wọn ọlọ́run nìkan là máa ń kó bùkátà lọ lè bá kẹ́nìkan nú wọn kọ́ mọ́ sóògùn owó sẹ́rẹ́ oògùn owó ẹbọ lòun náà àbí kì í ṣẹbọ ah, ẹbọ ni ta ní fún yàn lówó jẹ mọ́ ẹtùn wí ẹtùn wí ẹ̀yìn èyí tó wà ńlá yẹn kọ́ èyí tó ńlá yẹn kọ́ èyí tó ń wẹ̀ pẹ̀lú kankan tuntun pẹ̀lú omi gbóná ìyẹn ń kọ́ èyí tó ń fi epo pupa tó ń fi rárá kó tó lò ìyẹn ń kọ́ èyí tó ń bù mú tó ń léwẹ̀ lódò ìyẹn ń kọ́ àṣejẹ́ tó ń jẹ ìyẹn ń kọ́ ẹja àrọ̀ ẹ̀hẹ̀ ẹlòmíín jẹ lẹ́dẹ̀ ẹlòmíín jẹ ìjàpá ẹlòmíín jẹ ejò ejò awọ ejò gbogbo àwọn tọ́lọ̀ ń dá yẹn wọlé fún yàn lówó ọlọ́run bá ní innal ladhina ta'buduna min dunillah ọlọ́run bá ní gbogbo tẹ́ǹsìn tẹgbára lè yàtọ̀ sí ọlọ́run la yamlikuna lakum rizqa kí ni mo wí jama la yamlikuna lakum ẹ̀dàkùn ẹ̀bá ń wí ẹni la yamlikuna lakum rizqa la yamlikuna lakum rizqa ọlọ́run bá ní ìtumẹ̀ ọlọ́run bá ní wọ̀ lágbára láti ṣe ayé Kùránì mọ̀ká fún yóò ètò kọ̀sídà o níjọ́ làwọn ti sògùn owó mọ́ nígbà tí gbọ́ bọ́ ah, wọ́n bá ń sògùn owó onírun àwọn ah, kan kírun sòfò ni ọlọ́run nígbà torí o ti ń ṣẹbọ lábala abo lábala ògùn owó tó ń ṣe kíni tó ń ṣe yẹn inna Allahu wa razaq ọlọ́run lè mìíràn razaq ṣé razaq tó wà lẹ́yìn ọlọ́run wala rasiqa ghayrullah kò sẹ́ni tó fún yàn lárísìkì lẹ́yìn ọlọ́run

dáàbò bóra rẹ lọ́dọ̀ èṣù òun fèsù dáàbò bóra rẹ lọ́dọ̀ èṣù sọ̀rọ̀ pé kò nítumọ̀ wàlá ìsìtàgáàtù ìlà bìlá ọ sọ fọ́mọ rẹ pé àìké gbàmígbàmí lọ́dọ̀ ẹnìkan iman ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tọ́mọdé bá ti gbàgbọ́ tán tó gbára lọ́lọ́run ọba nìkan wa tawakkal la yamut ọlọ́run ní ẹgbàdálẹ́ alàyè tí ò ní kú ọmọ rẹ ti gbà pé lẹ́yìn àgbo tó lè yá mi àti àgbo tí bàbá mi àtàgún mú bà ẹ̀hẹ̀ àwọn olóògùn kankan lé mọ́ o nígbà náà ló tó rọmọ tọ́ yáàbù náà yàlá tó ṣirík bìlà ọlọ́run bá ní má ṣe ẹbọ ọlọ́run bá ní lukumanu sọ fún àwọn ọmọ rẹ̀ pé má ṣe ẹbọ tọ́ eléyìí ni àkọ́kọ́ ìta àkọ́kọ́ fún àwọn ọmọ wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹ̀pà àwọn ọmọ yín láṣẹ kan máa kírun tí wọ́n bá ti pé ọmọ ọdún méje ẹ pa wọ́n láṣẹ kí wọ́n máa lukumanu ni ya abunayi akimi sọlá sọ́ọ́tì lukumanu là ń tó ó ní wọ́n máa mi máa kírun ọlọ́run fi ń sọ fáwọn náà ní pé lẹ́yìn ìgbà tó wọ́n bá ti gbàgbọ́ tán kí lámòjútó irun ìyá mi ọlọ́run jẹ́ àjèrè ọmọ o sórí tó bá fẹ́ kí àmì yóò ṣiṣẹ́ òun náà ní kọ́ máa jí láàárọ̀ bí wọ́n bá ti jí báyìí máa jí òun náà ìyá abúná yìí Lukman ó ní ìwọ ọmọ mi akimi sọlá máa kírun o kí ló dọ́nà ní gbé tàn yẹn wá fún wa nítorí káwa náà ká lè ba bàbá ṣe tọ́ ọmọ ọmọ tí bá ti ń kírun tí bá ti ń fẹ́rí kalẹ̀ fọlọ́hún ọlọ́run ọ̀rọ̀ ọkàn rẹ̀ ọlọ́run bá wúfi mọ́lẹ̀ sí la ọmọ ara rẹ̀ ń balẹ̀ ọgbádùn rẹ̀ nígbẹ̀yìn ayé ọgbádùn ẹnu sàárẹ̀ ibi àlùkí àbò gbádùn rẹ̀. ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa ọlọ́run ni wàá múri ahlaka bisalaa sọ fáwọn ọmọ rẹ̀ àwọn fámìlì rẹ̀ kan máa kírun wọ́n sọ bẹ́rẹ̀ àlẹ́ ha ṣe sì sọ sùúrù tó bá ń sọ fún wọn torí wọn ní fẹ́ kí bọ̀rọ̀ ó ṣe sùúrù tó bá jí ó ti jí lágo márùn-ún ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìwọ náà ti mọ̀ pé aago márùn-ún lọ fẹ́ kó dìde àwọn ti kọ́kọ́ jí alákọ̀ọ́kọ́ yóò ti kọ́kọ́ rúnra yóò tún sùn padà ìwọ náà ti mọ̀ pé yóò sùn ọ wá jí lẹ́lẹ̀ kejì lágo márùn-ún yóò kó sùn bẹ́ẹ̀ ó tún bá dìde ó ní bu òní lu ó ọkàn wọn ní Ibrahim bára ọlọ́run fún alábàríkà àsọlá àsọlá torí ìrun yẹn lọ́lọ́run fẹ́ kọ́ wá kí láyé lọ́lọ́run torí ẹ̀dá sábà tilẹ̀ torí ìrun ni gbogbo àgódà àti <laughs> iṣu àti ẹ̀ẹ́wò ni wọ́n pè <laughs> ọkà bàbà àti gbogbo ẹja tá a lè mú lódò yẹn àti gbogbo àwọn ọmọ ìlú tá n fà ní tá n fà tá n fà yẹn àti gbogbo tá n jẹ yẹn ọlọ́run dá gbogbo ẹ̀ torí ìrun ni bọ́mọdé bá ti wá kírun Ah, ó ti kó ní ẹni ọlọ́run torí irun wasjud waqtarib ní máa mú yẹn súnmọ́ lọ ọlọ́run ní fẹ́rí kanlẹ̀ kò súnmọ́ lọ wasjud tó bá ti ń fẹ́rí kanlẹ̀ láwọn súnmọ́ lọ àwọn ọmọ wa tàbá fẹ́ kan súnmọ́ lọ wọn bá wa kájí wọn máa kírun lẹ́yìn at-tarbiyatu al-akhlaqiyya ká mójútó ìwà wọn ìwà òdodo ká sọ fún wọn pé òdodo lọ́dà irọ́ ọ̀dà tọmọ rẹ bá ti ń parọ́ yóò jalè tọmọ bá ti ń parọ́ yóò ṣèṣìnà tọmọ bá ti ń parọ́ oyé yóò sọ mọ́ta gbogbo àwọn tẹ́ ń wà abúláyé irọ́ ni wọ́n máa ń gbójúlé irọ́ ni ànábì fi ní àṣídíkù yáàrí ilẹ̀ albèrè ẹ̀ rí òdodo ní máa ń sọ yẹn dẹni rẹ ni wàlbèrè yáàrí ilẹ̀ janna tí màá ti dẹni yọ wàlìjanna wàlkẹ́lì ẹ̀ rí irọ́ yáàrí ilẹ̀ futur ní máa ń sọ yẹn di kòkí ni tí màá ti mọ̀rọ́ pa ẹ wo kan tó gbé owó àwọn yẹn lọ lẹ́kọ̀ọ́ láìpẹ́ yìí kí ni kí ló pa fáwọn yẹn tó fi gbowó adúrò owó yẹn irọ́ kí ló padà dà ẹnìkan náà ló bí yẹn o ìyá kan ló bí yẹn ní dáwì ọgbà mọ́dà tí ó ní mi lọ́wọ́ àwọn èèyàn ó ní ká wá sí business irọ́ yẹn láti kékeré ni ó sì fi irọ́ yẹn gba three hundred million lọ́wọ́ àwọn èèyàn níbo sì yá ẹnìkan kan olówó ẹgbà wọn wọn wá káàkiri báyìí irọ́ ni láti kékeré ni torí pé ìwọ gan fún wa tó ń pé àkọ̀jẹ́gbà àkọ̀jẹ́gbà àfikọ́mọ̀dé wájú rẹ̀ tó bá gbé irọ́ yẹn kalẹ̀ báyìí ó kù sí lọ́wọ́ àtọ́mọ̀dé bá ti ń parọ́ gbogbo ṣe ebú náà padà máa ń ṣe wọlé fojú rí yáàdì ilẹ̀ náà àdébìnrin tó bá sì di kòkí tán yóò lè wọ náà ni lè yóò ti dára náà sí ní ó tó fi rádi owó ìjọ òfin ní wọnà lọ́wọ́. ẹ dákun ẹja tó ọmọ lérí wa dáadáa kò tọ́ ìtẹríba ọmọdé tí wọ́n ti ń sègbè dáadáa ìwọ náà ti mọ̀ yóò kó bá ọ yóò kó bá ọ yóò kó bá ẹgbẹ́ ìyá rẹ̀ ní pọnmi ní gbé dòróbò yẹn ló lè gbà lọ́wọ́ ya má pé kéèsè ya rẹ̀ gbogbo àgbàlagbà la máa ti jú lọ́kùnrin àbí lóbìnrin ní tó ń sè yẹn ọ̀n kọ́ kó lè ti jú wọ́n náà lọ́jọ́ alẹ́ ni o tọrọ mọ tó bá padà àdágbàlagbà fún yóò rí bàbá ẹ̀ náà fín gbogbo àwọn àwàdà àdàbà ìka fi kọ́ àwọn ọmọ wa káwa náà sì máa wù ú níparí òun náà ni pé àtẹ́rẹ́bìyàtú alìmẹ́hìníyà àtẹ́rẹ́bìyàtú alákẹ́sìbẹ̀ halal ká tó àwọn ọmọ wa lérí ní ó sì lè dá dúró financially ṣẹ́rí pé òun la fi ṣègbẹ̀yìn nítorí pé òun la mójútó jù lọ ọmọ ọkàwé ọkàwé ọ̀dà bẹ́ẹ̀ àmọ́ kọ́kọ́ kéwu náà kótó kàwé kọ́mọ̀ bá ka kàkúkà kọ́mọ̀dé orí jìbìtì ìjọba lu jìbìtì ìjọba ra mọ́tò ìjọba kọ́lé ìjọba pé ń ta fún yín yín ti ń jalè ní pẹ̀lú báírò báírò ní fi ń jalè tí wọ́n wá dáadó lẹ́nu iṣẹ́ gbogbo ẹ̀yin bàbá àti jíjẹ múmu ká má fọwọ́ kékeré mu òun náà pàtàkì àmọ́kọ̀ pàtàkì tẹ́sìn wọ́n mú tẹ̀kì fíìmù àtàkàláhù dáadáa àkàrà ọlọ́ni gbogbo tẹ bá dìmú lé ayé ẹ gbìyànjú kẹ ẹ fi wá ọ̀run bẹ́ẹ̀ sì wà lìjẹ́nà ẹ ṣiṣẹ́ iṣẹ́ da ní mọ̀lẹ́mọ́lù sọ́ọ̀lẹ̀ lẹ́rọ́jìlì sọ́ọ̀lẹ̀ ànábì ní owó tó da tó bá bọ́ sọ́wọ́ ẹni rí mọ́ndàlá bẹ́ẹ̀ ẹ bá ra àwọn tó lówó lọ́wọ́ tó ń fowó sànú yóò sì máa wùyà kéèyàn lówó yọ́ ọmọ òun yẹn kọ́ ọmọ yẹn lówó kọ́lọ́mọ́sà sì gba lólówó owó halal yìí tàbí ní káwọ́ pọ̀ yẹn lójọ́ ń dọ̀lì kìyàmà fẹ́ rí ọlọ́run ọba wa ó ní ilé ìsàlẹ̀kùn jùlọ antẹ́pútẹ̀gù fọ́dúnlámẹ̀rọ bíkùn ọlọ́run ní kìí sẹ̀sẹ̀ kẹwà sẹ́wọ̀ <laughs> kẹwà ọlá ọlọ́run káàkiri kẹ́yìn náà kí wọn jí pé òróko wọ́n lóko wọ́n lè gbọ́kọ́ wọ́n lè ṣiṣẹ́ ó sì fẹ́ jẹun wọ́n lè ṣòwò ó sì fẹ́ jẹun ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmọ́nù ọlọ́ni mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá ní láta àkúlù amúwálẹ́kùn bẹ́yìn náà kún bẹ̀rẹ̀ bọ́ọ̀tì ẹ má jìnra yín lówó gbé o ẹ má lọ lè jìnra yín lówó gbé o ẹ má lura yín jìbìtì ilà à ń tẹkùn náà tìjára tìjára ní kí gbogbo yín ó ṣe à ń tàrọ́ ọ̀dẹ̀ mí kún òwò tẹ́ wá ń sìn yẹn náà ẹ má ṣàbòsí fúnra yín ìwọ fún lówó tó yẹ kó fún kó náà fún lọ́jà tó yẹ kí kó fún wọn náà wala taqtulu anfusakum ẹ má para yín torí owó iṣẹ́ ni ẹ wá ṣe o inna Allaha kana bikum rahima ọlọ́run bá yín ọba aláàánú ni ọ tàbá kí jimá dánkọ́ báyìí dà kó dìyàtì sọlá fantashiru fil ard wabtagu min fadlillah ọlọ́run ní ẹ máa wá owó ẹ máa wá ọlá ẹ máa ṣiṣẹ́ ká ọlọ́run tàbá ti kí jimá dán ká má sùn mọ́ṣáláṣí ó ní ká padà sóko <laughs> ká padà sẹ́ni ó sẹ́wà nítorí pé jíjẹ múmu òun ló gbé ìsẹ̀mí dúró tí ọba ti sanwó lápò èèyàn má tó yẹn fi jẹun wàhálà ti dé sọdọ àwọn ọmọ rẹ rọjú tọ wọn kó fún níṣẹ́ lẹ́gbàá tó ti fún lẹ́sìn wọ́n wá lè kọ́ṣẹ́ báyìí lẹ́gbàá tó ti já àfáà ni o tí kòránù ọmọ dún lérí ẹ̀ tọ́dé pé níbi iṣẹ́ wọn òun ní ọmọ sì mọ́mú fún wọn rọ́jú rọmọlọlé ìwé kọ́kàwé àmọ́ kọ́kọ́ kàkàkùkà tó wà nínú ìwé o torí àwọn ìbò méjèèjì wọ́n gbé wá fún wa wọ́n gbé ìwé wa wọ́n sì gbé kàkùkà wá ìdá wọn fi takò tẹ̀sìn ọ̀gbọ̀dọ̀ jẹ́ kọ́ ọmọdé wa wọn kà á kọ́mọ yẹn kọ́lọ̀ lè sòwò òwò tí wọ́n náà ń ṣe fi lé ọmọ yẹn lọ́wọ́ kọ́ ọkọ́ kojọ́ mọ́ sórí bó ṣe lọ tó ń bọ̀ yẹn àgbà padà dé ẹgbà bá ti dé ọmọ yẹn lókùn tí ọmọ bọ́ sòwò yẹn ọ wà wà nílé ìgbà rẹ ò ní yí padà hm? oúnjẹ rẹ ò ní yí padà àwọ̀ rẹ gan bọ́ bá yí gan wọ́n mọ̀ pé eléyìí kan dàgbà ní ebi ọ̀pá ebi ọ̀pá wà tóbi kúrẹ̀. àwọn ọmọ wa a gbọ́dọ̀ tí wọ́n mọ̀ pé eh, iṣẹ́ làá fi ṣe kí ni làá fi jagun ìṣẹ́ ṣẹ́dá àwọn ọmọ tí wọ́n sùn káàkiri táwọn òun ọ̀ràn tó yọ̀ tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ bá tasú tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tó wọ́n tagbá gúdá gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ tó ti gbé wọn ra mọ́tò wọn sí dáadáa kí ló máa fa sìgá wájú lé ní torí kò níṣẹ́ yóò máa fa gbó pẹ́ẹ́rẹ́ mọ́ mutí tó bá wá bí makalẹ̀ ìwọ bàbá arúgbó lọ́ọ́ máa tọ ó tún máa tọmọ tó bí. ọ̀lẹ wọn ní ọ̀lẹ ò lè gbé lọ́rin Ìlọrin nìkan kọ́ kò síbi tó lẹ ẹ má gbà fún láti kékeré náà nílé máa bẹ̀rẹ̀ ẹjẹ́ àwọn ọmọ yẹn kan wà hardworking ẹjẹ́ wọn mọ̀ pé mùsùlùmí akin ni mùsùlùmí mùsùlùmí máa ń ṣiṣẹ́ ni mùsùlùmí ìṣe alubára mùsùlùmí èèyàn yìí ni èèyàn alápọ̀nlé ni látara bẹ́ẹ̀ ọmọ yóò wúlò fún rẹ̀ yóò tún wúlò fún ọ̀nà lọ́jọ́ alẹ́ yóò wá ṣe dáadáa sílùú lẹ́yìn náà tó bá kú yóò tún ṣe sàárà fún sàárà àti ládàá rẹ̀ ọmọ sí kíni ìjọba ọba ọ̀ lẹ́yìn náà ọmọ yìí yóò tún wá máa dẹbí pọ̀ àwọn ẹbí tó filẹ̀ ẹ máa tọ́jú ìyàwó rẹ ìyàwó rẹ ti doko níbo ti kú ọmọ rẹ ní ọmọ tọ́jú ẹ ọmọ tí ò wá níṣẹ́ ìwọ tó ń sìn fún ìyá ìwọ ló ti lọ yìí sẹ́ni pé wàhálà ni àwọn afáàrẹ wọn ní wàá bẹ̀rẹ̀ bá kàtá yá ti yàkàlẹ̀ yẹtì wọn ní àwọn máa ń kírun dọjọ́ ogun tí ikú bá ti dé wọn ò níbi wá nípa àrùn mọ́ ìrún ti stọ́ọ̀pù nù àmọ́ ìnáwó inú ilé ò stọ́ọ̀pù wọ́n ń gbìyànjú sínú kòtò báyìí tí wọ́n ń darí dé báyìí tí wọ́n ń sunkún sunkún sunkún wọ́n wọ́n yẹ sunkún wákàtí méjì ẹ máa bẹ̀rẹ̀ gbẹ́dàkọ̀ tá lẹ́kọ̀ọ́ mẹ́ o. àbẹ́rẹ́ òtúnkù ni òní òtúnkù náà wọ́n sì ọbẹ̀ nílé rẹ̀ jọ́ kejì lọ́ba kú wọ́n sì bẹ̀ àwọn bàbá níjọ́ náà wọ́n sì wọ́n yẹn bá jẹ ẹ̀kọ́ láàárọ̀ tó jẹ ẹ̀kọ́ lọ́sàn-án kò lè jẹ ẹ̀kọ́ lálẹ́ wọ́n wá lóko òkò látara ìgbìyànjú rẹ̀ sọ ma pé àwọn ẹbí rẹ̀ wọ̀ ní sọ́fà ọmọ rẹ tó kọ́ tó mọṣẹ́ ṣe yọ roko yọ tọ́jú ìyàwó yọ tọ́jú ìyá ẹ̀ yọ tọ́jú àwọn àbúrò rẹ̀ látara ọlá àtọ̀là tó sílẹ̀ ọmọ yóò dìde yọ máa tọ́jú àwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n ọmọ tọ́jú àwọn àbúrò ẹ̀ àmọ́ mo tó ti yọlẹ̀ òun kú bá yọ ta gbogbo ẹni nítorí níta àtọ́ ilé kóni wàhálà ti dé ó sì jẹ́ pé ká má fi ọwọ́ tẹ́tẹ́rẹ́ ká má fi mú ọ̀rọ̀ jíjẹ mímu òun náà ara ẹ̀sìn ni o èyí tó wájú pápá ń bá di gbogbo ẹ̀ òun náà ni pé gbogbo ń ta àkálẹ̀ èèyàn lè ní àfikọ́ ọmọ ọlọ́ọ̀lẹ́ kẹ́kọ̀ọ́ yóò bá aráyé gbé wọn ní márùn arada adúníyá fa alayhi bil ilm ìwé tó bá fẹ́ aráyé gbé kó lè kẹ́kọ̀ọ́ ọmọ ní arada al-akhirah fa alayhi bil ilm ìwé tó bá fẹ́ rọrùn dé sí kó lè kẹ́kọ̀ọ́ ọmọ ní arada huma fa alayhi bil ilm ẹni máa ń wáyé tó fẹ́ káyé àtọ̀run méjèèjì ilé tí ò ní pílà ilé tí ò ní pílà ilé tí kò fọ́ tí kò dúró déédéé ọmọ yóò ti gbéga yóò gbé sókè yóò tún kọ́ nítorí ìmọ̀ tọmọ yẹn ní ọmọ yẹn jáde nínú ahéré ó lè kẹ́kọ̀ọ́ tó bá dé kò ní kọ́lé ahéré fún wọn mọ́ wọ́n ní ìmọ̀ ni wọ́n ní wọ̀lìjáàlì ẹ̀rí àìmọ̀ kan ọmọ tí wọ́n fẹ́ lọ́lé ẹ̀kọ́ ẹ̀lẹ́ lọ́lé kékọ́ lọ ẹ̀dọ́kọ̀wé kọ̀ọ̀kà wọ́n ní àìmọ̀ kan ti ń bẹ yahadi mo bẹ́ẹ̀ tẹ̀lé ẹ̀sìn wọlé karam kọjá pé ilé ọba ló ti dìde ilé pírẹsidẹ́ǹtì ilé àfa ńlá ni wọ́n ní yọ padà wọlé náà àyìn nígbà bá ti di pé àwọn tí wọ́n wá bá àfa tí wọ́n wá kéwú bàbá kú tán ní bá ń kó tíra dé wọ́n ní àlìfàdà ọmọdà wọ́n ní kò mọ̀ kankan kí ni àwọn ṣe àwọn bá túká wọ́n ṣe túká yẹn ó ti dàléwó àbíkọ́ mọ̀ sọ̀sọ́kú sọ lórí mímbàrí káwọn túká ń jímọ̀ ìgbé kí lélẹ́yìn wì látàrọ tágbọ́n ní rí nídìí bẹ́ẹ̀ ilé ọlá wọn gbọ́dọ̀ fi mọ́lẹ̀ o ilé tí ìsílé ọlá ọmọ yín gbọ́dọ̀ jáde lè kọ́ mọ̀ àwọn ọmọ yín ẹ̀dín wọn kéwú ẹ̀dín wọn kàwé ẹ̀dín wọn kọ́ṣẹ́ lẹ́yìn náà kẹmọ wá ṣàdúrà fún wọn ẹ má ṣe pèlè wọn o ìpè máa ran ọmọ o gbogbo tọmọ yẹ bá ṣe anábì látẹ̀dẹ̀ wọn aláhàn fún sikùn anábì ní ẹ pèlè ra yín ó mú yín o bí mi bá ní irú kàtá òlò wáyà yìí yóò sì padà yà kàtá yìí anábì ní ẹ pèlè ra yín wala tad'u ala auladikum ẹ̀sìn má ṣépè láwọn ọmọ tẹ̀bí o àdúrà kájọ pọ̀ ohun táwọn fẹ́lá tààrọ̀ yìí náà àdúrà náà pọ̀ o agbìyànjú ni ẹni tí sọ ọmọdé èèyàn gangan lọ́lọ́ àmọ́ sábàbí ti wa sábàbí àwa náà ṣe kíní á ṣe àmọ̀ wa bẹ́lọ̀ ntì àdúrà tá àmọ̀ wa ṣe jòó náà ní rabbana habulana min azwajina wa dhurriyyatina qurrata a'yuni waj'alna lil muttaqina imama àdúrà yẹn kálọ̀ lè kọ́ lọ́dọ̀ àwọn ọmọ wa rọ́bàná wọ ọlọ́run habula náà mìíràn síwájú náà wàzórí yá ti na kúrọ́ta àlónì fún ọlọ́mọ tí ó jẹ ọmọ ìtútù ojú ọjà alìnà lè mọ́tàkì náà ìmáàmá àwa àtọ́mọ wa ti wá fún àwọn olùbẹ̀rù ọlọ́run nítorí pé àwa náà á jẹ olùbẹ̀rù ọlọ́run àdúrà yẹn ọ̀dà púpọ̀ lẹ́yìn náà àwọn òye kọ́lọ́wọ́n bá aláà kọ́sọ́ níbi èso àtàwọn àwọn ẹranko olóró tí wọ́n ta ni lẹ́yìn náà kọ́sọ́ níbi ojúkójú tí ń wọ nílà gbogbo àdúrà yìí ni ànábì máa ṣe fún hasan àti hussein hasan àti hussein ní wọ́n ti ń dé báyìí ànábì nìkan yìí tó kọ́ máa bí kalimá ti la ìta àmà min kulli shaytani wa hama wa min kulli ayni láàmà ọmọ ya èyàn ṣe wàhálà o èyàn ṣe wàhálà o ojú ń fasọ́ ya o aṣọ nìkan sí ń fa ya ń fa yé ya sábàbí náà jẹ̀mú kádàrá àlàyé hàk ojú ń bẹ o yóò sì máa sọ fún àwọn ọmọdé pé kára máa sakọ láàrin ìlú bó ṣe ń dá fún wọn o ní àwọn ìlú mìíràn fẹ́ kọ́ dá fáwọn náà o títí wọn ni ò tí dé o ilẹ̀ yọ o wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kọ́ dáṣọ ọgbà kọ́ dáṣọ wàhálà aṣọ fìtínà sáàrin àwọn èèyàn kọ́ máa wọ́sọ́lẹ̀ kó kíní sọ́rùn ń kó bára rẹ̀ ni kọ́ máa pẹ́ ń tọ́ ta ló tọ́ ẹwà wo sùn mi ẹwà wo ẹ̀gẹ́ mi ẹwà wo gbàdó mi ọlọ́run bẹ́ o ọlọ́run bẹ́ o ọlọ́run ọba aláǹbẹ ọlọ́run wá sọ fún wa pé kó lọ àwọn òdòdó ẹ̀mẹ̀rẹ̀ fọlákì ní sáré má kọlọ̀kọ̀ ẹ máa ń sáàdì mí níbi aburú tí mo dá ajẹ́pá burú ń bẹ àmọ́tàwá ti ka fọlákì àti nas aburú ò ní ṣe yàn gbogbo àwọn ọmọ wa kọlọ̀ mọ́sàbà ti sọ wọn kó sọ àwa náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuhu وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم